ṣe lọ́rùn má ṣe nìyàn ọ̀rẹ́ mi dákun má ṣe ra. bó ṣe wúwo dandan ṣá àmì àgbè àkúnlẹ̀yàn tí ẹ rí yẹn làdáyébá àdáyébá làkúnlẹ̀yàn adélé ayé tán ojú nǹkan wà òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn sànjẹ́ lẹ́pọ̀ aláriwo lọ. ti ń gbé yín bọ̀ yẹn ẹ fún lọ́lẹ̀ náírà láyé pé kojú dápò tẹ́ pé ti ń dùn yín mo sọ pé tó àìlówó mi ẹ wá ní múlá sí mi nìsín. ẹ ń gbà wá ní two hundred lọ́wọ́ yín ọ̀dẹ̀ náà ló ti wà lọ́wọ́ tèmi náà tèmi ò wá lọ sí ibi tí mo lọ ní tí ní sí ọ̀dẹ̀ náà lọ́wọ́ lọ́wọ́ mi sẹ́ gbé mi ni. ẹ má kí n tẹ́jú mọ́lẹ̀ o wọ́n lórí búkú báyìí gan lónìí kan tí mo ní mo ní láwa ẹ máa lọ́gbà yóò dá yìí ní ní ọjọ́. ẹ wá mọ́ndé náà eléyìí mọ́ndé náà eléyìí ọ̀nà náà tí yóò wúlò tẹ́lẹ̀ fi gbé wọn gbàdánù ẹ̀rẹ́ yìí ẹ̀yìn olórí burú yìí ti ti bàjẹ́. ẹnu ẹkún wọn ti gbà ẹ́ gbà á yín wèrè. ẹ ti gbà. ẹ wo ẹlẹ́dàá mi ò súre fún yín. tẹ́mi kò lè fún yín ládùúgbò. ọ̀nà ìbínú apáde òsì dẹrùn. kíkìní ìbínú ìrọ̀lẹ́kọ̀. kíkìní ẹ wo bẹ́ẹ̀ni ká bá sẹ́pẹ̀ fún yín. ẹ wo ẹgbẹ́ yẹn tó kúrú. yín máa ń tètè jáyàn. ọlọ́rin burúkú ara yín. bàjá ti gbogbo ẹgbẹ́ yín gbé kiri jìsẹ́ẹ̀gì lẹ̀ ń rù kiri. àtẹ̀jọ́ bẹ̀rẹ̀ ajé jìsẹ́ẹ̀gì gidi. ẹ bẹ́ẹ̀ gbà láwìnrin. ìsọlímẹ́ǹtì lẹ́gbàá. ta ni ọmọ yún? ìsọlímẹ́ǹtì lẹ́gbàá. kò sí yín wájú ẹ̀. ó ní ìfín kẹ́sì burú ìyá yín bàbá àbá yín ẹ̀yin wèrè. mo fẹ́ ẹ̀yàgbẹ́ yín náà kọ́ sí níwájú ìpìlẹ̀ yín náà bẹ̀rẹ̀ tá a ló wọlé ẹ̀kọ́ sí níwájú abẹ́ ti gba wèrè gan ni àti pẹ́ẹ́ni kẹ́yìn mọ́ta orí ìtọ́ni tí náà burú ẹ̀yin tó ya wèrè. àwọn kí ni mo lọ. àwọn wo. ibi táwọn àgùnbánirọ̀ àwọn corpers ibi tó máa ń wà. ẹ rí ibi kan níbi ìyànà alákọ̀ọ́kọ́ ẹ yà sẹ́dẹ̀ ibi ìyànà ẹlẹ́ẹ̀kejì wà níbi tó ń fẹ́ ẹ tún wáyà ẹgbẹ́ ẹ tún wáyà wọlé. ẹ wo mo ti sọnù gan bẹ ṣe ń júwe mi ò tún ní mọ̀nà yẹn mọ́ ẹ ṣe lè ṣe fífọ̀ fún mi ẹ ṣe lè wọlé bí akẹ́mú mi débẹ̀ ẹ mo lè fún yín lówó ọ̀kadà padà. kí n mú yín lọ bẹ ọ̀nà bẹ náà ni èmi náà lọ ọ̀nà bẹ mo ń lọ. irọ́ bẹ́ẹ̀ kọ́ ni àṣìṣe onílé fẹ́ kún àsundà wa ó dọ̀la ìgbónára òǹkó. ẹyẹ ẹyẹ ẹyẹ obìnrin oníwà olóhùn kò lórí ọkọ obìnrin kò níwà olóhùn kò lórí ọkọ ọmọ ògbọ́ tóbi o olóbi kò fẹ́ràn òun balọ̀balọ̀ àbọ̀ láti bọ̀ ṣẹ́ gbọ́. ọ̀rẹ́ dábàá gbàgbé ọ̀rọ̀ àná àmọ̀rẹ́ nìkan àbàṣe ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wà tíyàwó rẹ̀ náà ọlọ́run sì mí kọ́ ó mọ̀ pé kò ṣe ó mọ̀ kíní kan pẹ̀lú èmi pẹ̀lú òbí ó mọ̀ pé mo máa ń ní pàṣẹ òkùnrin kan mo máa ń kí àfúbẹ̀rẹ̀ ó ló ń fagbọn nǹkan ọ̀wọ́n ìwà obìnrin ní ìwà obìnrin ní. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ yìí pé gbogbo tó ń ṣẹlẹ̀ kó ń ṣẹ̀bi mi àbẹ́bi mi ni ṣẹ̀bi mi ni. orí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ nítorí ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la oh, ti kókó. it's alright it's alright o i want to assure you pé máa gbé gbèsè tó nípọn àádẹ́jọ gbé náà ni òun pinni ló ń ṣọlá ni o kò confident nù láti wá dẹ lóhùn ṣùgbọ́n tó o bá pè mí bẹ́ẹ̀ yẹn mi gbọ́dọ̀ wẹ̀yìn ó yẹ kí n wà ní business meeting kan for twelve o'clock and it's already after one now hmm? but tàbá dé club rọlẹ̀ àfanàláṣẹ gbogbo ọ̀nà tàbá gbígbà ọlọ́run àpò àmọ́ ṣe ilé tiẹ̀ náà ní dàrú I appreciate you thank you. ìgbónára lákọlábo ni ìgbónára lákọlábo ni àṣìṣe òní lè fẹ́ kún àsundà wa ó dọ̀la ìgbónára òǹkó bá ní. obìnrin oníwà olóhùn kò lórí ọkọ obìnrin oníwà olóhùn kò lórí ọkọ ọmọ ògbọ́ tóbi o olóbi kò fẹ́ràn òun. hello. wá ní ilé sọ̀rọ̀ pọ̀ tó pé mò ń drive lọ́wọ́ kí ló dé tó jẹ́ pé kò sígbà tó fẹ́ bá mi sọ̀rọ̀ báyìí tó ní mú gbogbo ẹ̀ líle líle líle ṣáà ṣé bí mo ti júwe fún ẹ ó kéré tán mo ti júwe fún ẹ ó ti tó ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin ẹ tó o bá dẹ̀ gẹ́tẹ̀ màá tún ṣàlàyé náà ni má jẹ́ ká máa mú gbogbo ẹ̀ líle líle báyìí ẹ ó ti ṣe ó dáa ó ti ń ṣe yóò dáa bó ṣe ń wẹ̀ kọ́kọ́kọ́ yóò dáa dídákẹ́ tí mò dákẹ́ kò ń ṣe pé mo gọ̀ ọ́ kí ló fẹ́ mú bí ọmọ ẹgbẹ́ ọmọ sápamọ́ fún ẹ bọ́dọ̀ ọlọmọ náà ti wà láti iye ọdún yìí. ṣé mi pariwo mẹ́rin ebi mi ń bẹ́ sọ lẹ́rọ̀ ni kó la fẹ́ ṣe lé ìdá. ẹ ọ òkè ń gbọ́ tiẹ̀ but at the same time ìwọ náà máa tiẹ̀ lè sìn sí mi fún ìwọ ìwà ẹ̀ it's alright mi máa tójú ìwé fún ẹ but mo ń drive lọ́wọ́ ṣá ṣé má park máa pè ẹ́ má bì í má bì í má bì í. akunlẹ̀yàn tí ẹ rí yẹn là àdáyébá àdáyébá làkúnlẹ̀yàn àdélé ayé tán òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn òsànjẹ lẹ́pọ̀ aláriwo lọ. ìgbónára. mama ni Ghana ẹ má yẹ kí n bá yín o. òun tó wà nílẹ̀ sùúrù ló máa ní. sùúrù wo le ń tẹnu mọ́ sùúrù wo le ń sọ ṣé nǹkan nìjà máa ń bàjẹ́ ni kí ló tó ń halẹ̀ mi gan kí ló fẹ́ ṣe fún mi gan ó lówó mo lówó ó mọ̀yàn mo mọ̀yàn ẹ jẹ́ kí èmi ti ẹ kájọ dà sí i torí tí yóò bá jáwọ́ kúrò náà rò pé wà lẹ́yìn ó máa tẹ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àfàtẹ́tẹ́ di bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ṣùgbọ́n wá gbọ́ o ibi tí erin méjì bá ti jà koríko bẹ̀ ò ní mọ́. ẹ wo ẹ yẹn ẹ ẹ pátápátá kí ìyá àkókò tó ronú pòun fẹ́ fi ọwọ́ tilẹ̀ báwo fẹ́ fokùn tilẹ̀ ọmọ ẹ ti jáde ó ti ó ti ó ti ó ti bẹ̀rẹ̀ sí ó ti bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó dáa kò sí problem pẹ̀lú ọmọ tèmi o ọmọ mi wà òkè ọmọ mi tẹ̀ ń ro pé torí kinní kan torí kinní kan ọmọ mi ó ti gbọ́n gan ó mọ̀ yàtọ̀ nù ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì ó dẹ̀ mọ̀ tó ń ṣe ẹ fi èmi àti ọmọkùnrin sílẹ̀ ẹ jẹ́ ká jọ nínú ọ̀tọ́ ìgbà tó bá náwó kọkùnrin àti obìnrin tó jọ tàtọ́ ni àwọn ẹ̀tọ́ wa lómi lẹ́sìn ẹ̀sẹ̀ jura wọn lọ. mo tún rayọ̀ mo tún rayọ̀ jẹ́burẹ́. ẹ wo mi ò jẹ́burẹ́ kò ìmọ̀ jẹ. ọ̀rọ̀ àwọn léwu sọ̀rọ̀ sọ̀rọ̀ àfẹnù. wọ́n máa ìta sí o. tó bá ti bọ̀ sí i. mo ti gbé ojú ẹ. ohun alóore ń ké tọ̀tọ̀ ẹ̀yìn ní ẹrù ẹ̀rù bínú. Gracias ẹ káàbọ̀ ọ̀gá ọ̀gá mò ń kí yín ó sì ń kí bẹ́ẹ̀ ti ń wọlé. ta ló kẹ́ ẹ ṣé ò ya wèrè. àgbà ẹ bẹ́ mi lẹ́nu gẹ̀ẹ́sì mi tẹ́yìn méjèèjì bẹ́ẹ̀ ya wèrè ẹ mọ̀ pé pàdé yẹn kò tún wà lọ́wọ́ èmi èmi ìjàmbá láti palà kò sí wàhálà. àti kí tún wá ni mo ní àti kí tún wá ni ó jẹ̀bi tó gbọ́ bùkátà lórí ọmọ ẹ̀ bàbá bùkátà tí ò bá ń ṣe pé ilé ẹjọ́ tó dá sí i ṣé wo ṣe tán àti gbọ́ bùkátà kankan ni abímọ máa wò òkú ayé. alẹ́ mi ò bá ẹ jà tèmi sáà ni pé fún mi nọ́mbà ọmọ mi i want to talk to my son. ń gbà mo ní kó o gbà ṣé ọmọ tó ń jẹ́ gbàgbọ́ ṣé wàá yọ ń bí òun ló ń jẹ bẹ́ẹ̀. ọ̀rẹ́ ẹ̀ pé aláìgbọràn máa ń fún aláìgbọràn bíi ti ẹlẹ́dẹ̀ máa ń fún irú ìgbàjú bẹ́ẹ̀ ṣòfẹ́ gbà ní. wá fún mi kan kó o lè pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ gbogbo fámìlì ẹ̀ sí òsínbẹ̀ náà máa bá wọn fi kọ́kọ́rọ́ ẹ̀wọ̀n wọn lẹ̀ lé ẹ dẹ̀ ní sùúrù ẹ fi sùúrù yanjú ọ̀rọ̀ yìí. big mama ẹ má fi mi sọ̀rọ̀ ó ní kẹ́ ẹ fún sọ̀rọ̀ àbúrò ìtẹnu yín ò ká èmi ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé máa kú tòní tọ́lá mi fẹ́ bá a wà. èmi ò ní kú kankan kú o ò sì lè rí mi pa o ò lè rí mi pa o. mo tún. ẹ wẹ má mo tún mi. débi tí a máa fi ráyọ̀ sí torí èmi ò ní fún un ní kankan mò ń retí kó mọ́ lọ́pọ̀ ẹ̀wà kó fi wá mú mi. ẹ jẹ́ kó tẹ̀fẹ̀ nú ẹ̀ lọ tẹ̀fẹ̀ nú ẹ̀ ṣé bó mọ̀ mí dáadáa. big mama ṣùgbọ́n ẹgbẹ́ mo fún ẹ ní the next one week. kó bá lọ sẹ́yìn náà bọ̀ mọ́ ní sẹ́mi after one week tí mi bá rí apàdé kan tẹ̀lé. mò ń retí ìwé ẹjọ́ ẹ̀ èèyàn náà ṣe kọ́sùn kì í ṣe wúrẹ́ níṣó ń bẹ̀ kí ni èmi ló fẹ́ máa fi kọ́ọ̀tù halẹ̀ mọ́ èmi okú ọdún mẹ́ta ṣó jájòjì sàré ni ṣó rántí pé mi ló ń bá sọ̀rọ̀ ni àròpá yé àtijọ́ ni tọ́ka pọ́kùnrin lọ́lọ́mọ ajá lọ́mọ ni n tó ti lè mú ẹ tó ti lè dá àtọ̀ ẹ sínú ìgò kó dọmọ èmi ni mo gbé sínú ìfọ́ni di oṣù mẹ́sàn-án àgbàlagbà sẹ lọ́mọ tó ń sọ ọmọ tó bá ti kọjá eighteen years ó lè sọ ibi tó ń fẹ́ gbé ajọ́ ni ọmọ ni kò dẹ̀ sí tó máa ṣe èmi mo dọ́mọ mi èmi mo dọ́mọ mi. you will regret all this action. good afternoon. ẹnu ẹ̀ náà lajọ wà yẹn tí ò ń bolówó nú. meet me in ọlọ́run ajẹ́ kó jálẹ̀kùn mi wàá tẹ́lẹ̀ new sans. mo tún ra yọ mo tún ra yọ ìwọ òkè òkú lòkúrè o bàbá ọmọ ló lọ. láyé àtijọ́ àti mi láyé àtijọ́ ni. jẹ́ kí èmi wá tún sọ fún ẹ bó ti wù kí wèrè kó jẹ àṣìwèrè tó wọn lè fún wèrè lọ́kọ́ kó má roko sọ́dọ̀ ààrẹ wàhálà tẹ ti bẹ̀rẹ̀ láti ìgbà tẹ ti ṣèyàwó láti ìyàwó alárédè tẹ ti tẹ ti ṣèyàwó tẹ ti fàfàfàfàfà òun náà lè ṣe fàdí sí yín o wá gbọ́ná tọ́mọ òun gan bá ti sọ fún ẹ pé bàbá òun ló fẹ́ bá lọ ńkọ́. mẹ́tàlá ò tó bẹ́ẹ̀ kò lè sọ bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ò lè sọ fún mi pé bàbá ìwọ ló fẹ́ bá lọ lọ́mọ tí mo bí tí mò ń tọ́ ọmọ tó bá ti kọjá eighteen adult ni ó lè sọ tó bá fẹ́ wọn ò lè sọ ẹhẹ́ torí kó máa sọ tó bá fẹ́ yẹn gan ló ṣe máa sọ fẹ́ pé bàbá òun ló fẹ́ bá wọn. kò lè sọ bẹ́ẹ̀ àǹtí mi ẹ jẹ́ ká jọ bẹ́ẹ̀ tẹ̀. tó bá sọ bẹ́ẹ̀ kọ́ obìnrin ò ní wa ó lóun kò lórí ọkọ obìnrin kò ní wà ó lóun kò lórí ọkọ ọmọ sọ kí nìkan wá ní ìyá ló ń jẹ́ mọ́ kúndùn wà láì kó sẹ́wọ̀n rí kan wọ táwọn ọmọ tí wọ́n wà níbi tí wọ́n ti kọ́ yìí ẹ wo mo rí i pé wọ́n kàn tí wọ́n rọ mi sí wọn ni o àwọn ọmọ tó fẹ́ ṣe wáyé tí mi nu wọn bá sọ̀rọ̀ tẹ bá béèrè simple ìbéèrè lọ́wọ́ mi nu wọn alábi kéèyàn lù ú kó dà padà sí lábí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn ò mọ dòrèmífà. ọ̀rẹ́ wa bó ti wà ní líìkì ló wà ní gbàǹjà ikọ̀ ògbé kan bí ọkọ ya òdì ìyàwó ya fọ́jú àwọn tèmi ti ẹ̀kú dùn àìṣedéédé bíi ká mú gbó ká tún máa mu sìgá èwo ló wáá sàn náà mọ báńkalẹ̀ ṣé ètò ń jẹrú ni àbí ètò ń jẹ yẹ̀pẹ̀. àwọn náà mọ̀ o tó bá ṣe eré o máa bá ń bẹ̀ tó bá dẹ̀ ṣe náà tó bá kú díẹ̀ káàtó náà o máa bá ń bẹ̀ nàún wọ́n máa bá nàún. ọ̀rẹ́ ọ̀rẹ́ irọ́ ẹ̀ṣọ́ orí ètò sọlá kọ́yìn lèmi faramọ́ pé àwọn ló mọ̀ yẹn irọ́ sórí kíní ìpínsìgbà méjì kó ń kálukú ṣe pa àti ẹ̀ mẹ́rin nǹkan tẹ̀mí rí ni pé àdúgbò tó ń gbé yìí ló fà á o hmm. ah, ó dá nígbà tí ìjọba bá dúdà ìjọba fẹ́ kí àwọn èèyàn lọ léèwé ẹ̀kọ́ ìdá wọ́n fẹ́ káwọn èèyàn kàwé wọ́n kọ́ léèwé lẹ̀ tó wá gba àwọn kan síbẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ tó máa kó àwọn akẹ́kọ̀ọ́ tí olùkọ́ tó yẹ kó lọ sí ilé ìwé ní ọjọ́ márùn-ún láàrin ọ̀sẹ̀ kan tó lọ lẹ́ẹ̀mejì kódà mo fẹjọ́ ìkànnì àwọn olùkọ́ wa sùn ọ̀gá àgbà rẹ̀ sí láìpẹ́ yìí ẹni tá à ń wí ó ṣe ló kó ẹ̀gúsí wá sí ilé mi tó wá há ẹ̀gúsí láwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ pé kán máa ṣe nígbà tó yẹ kó máa kọ́ wọn níṣẹ́ gbogbo àwọn nǹkan yìí ló ń fà á tí inú ẹ̀kọ́ wa ṣe ń jó àjẹrẹ́ yìí ẹgbẹ́ kíkọ́ ló kò ṣe òun àgbà tó yẹ. Ah, má mi ló pè. <laughs> ó jẹ́ gbégbégbé bóyá wọ́n fẹ́ fún ẹ lólómi ọsàn mu ni ọmọ mọ́ mi. <laughs> ló máa gbàgbọ́dọ̀ máa jẹ́ ó lọ gbà ó lè ọjẹ́. ọ̀rọ̀ àwọn léwu sọ̀rọ̀ sọ ó burú gan sọ̀rọ̀ àfẹnu ẹ̀yin lọ́hùn tó bá ti tán ẹ̀ ṣe òun máa lọ́ọ́. olúwa tàmí lọ́rẹ̀ ọ̀rọ̀ tó sọ ó lè túmọ̀ sí mi mo fẹ́ kó mọ kínní kan lájọ and it exhibits maturity inú mi dẹ́nu dún pé èmi ni mo bí ẹ̀ ọ̀rọ̀ màmá ẹ ọ̀rọ̀ tó ti yé wọn náà nítorí wọn náà ti dàgbò dẹ̀ dàgbà bá wa lẹ́nu gbogbo tá a máa ń fà ní. you know me as a quiet person but màmá ẹ máa ń fẹ́ kó jẹ́ pé gbogbo nǹkan láyé nítorí bá ti sọ ló máa ṣe. ẹ tó bá gbé ìgbésẹ̀ láti rí ipò yẹn jù ẹ inú mi dùn sí because um, òun ò lọ́kọ èmi náà ò níyàwó then ibo la máa ẹ̀sìn náà a máa parí ìpò máa parí náà ni. Hmm? jáde. Hmm? ṣe bẹ́yìn àgbà náà lè máa sọ pé sùúrù la fi ń ṣọkọ obìnrin dáàdì gbogbo àwọn nǹkan tẹ́ ń bá mi sọ yìí ẹ̀yin inú ẹ̀kan try ẹ̀ kẹ́kọ̀ọ́ implement ẹ̀ náà ni mo mọ̀ pé kò yẹ sí èmi gan wà mọ́ mi mọ àwọn nǹkan tán lè ṣe but dáàdì wọ́n mi ṣe nífẹ̀ẹ́ yẹn o. sórí ilé ayé tá a wà a lè pè yóò pẹ́ bóyá o a lè pè yóò yà pẹ́ lọ́jọ́ mi gbogbo wa kan bó ṣe ń wò mí mò ń dàgbà sí ojoojúmọ́ ni and I am closer to the grave than n tí mo ti lò nú ayé n tí mo ti lò nú ayé tí n bá rí láyé ẹ̀ ló sì máa máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dẹ̀ fẹ́ kó jẹ́ pé iléeṣẹ́ tí mo ní yàrá ń dẹ àpapọ̀ àjùlé tó jẹ́ head office n fẹ́ kó o ti bí bẹ̀rẹ̀ so that gbogbo ẹ̀ kéékèèké yẹn kò ní jẹ́ problem fẹ́ I want to come and manage this office this organization. Um, Daddy, ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn inú mi dùn sí i ṣùgbọ́n ju gbogbo ẹ̀ náà lọ ẹ má láti ní sùúrù dìgbà tí má tó parí agùnbánirọ̀ mi ni àbí tí má self tán mo lè wá nǹkan tí mo lè ṣe pẹ̀lú company. a máa rí deploy ẹ ni èmi náà láwọn èèyàn tó ń sá fún báyìí mo kó sọ́dọ̀ náà. ẹ kí ló ṣe mí tí ọmọ mi lè ṣe lọ́dọ̀ mi and already time tí wàá fi ṣe ọdún kan yẹn mo ní àwọn courses tó fẹ́ kó lọ ṣe tó jẹ́ administrative courses tí wàá fi mọ ọmọ bí bọ́ọ̀lù ṣe ń rọrùn kìnìyà tó course tó ṣe gan ní yunifásitì mo fẹ́ kó o lójú mi bó ṣe máa kì lẹ́yìn mi ọ̀rẹ́ mi kan ló máa ń sọ á ní kì lójú mi bó ṣe máa kì lẹ́yìn mi ọ̀rẹ́ mi àtàtà. That's what I want. So I will start working on that redeployment as from now. ìgbónára lákọlábo ni ìgbónára lákọlábo ni àṣìṣe òní fẹ́ kún àsúndà ó dọ̀la ìgbónára. yà àjọkẹ́ àdé máa pè padà mú wa mítí nǹkan ní ṣùtìpá má bínú má bínú má bínú. wọ́n ọ̀gbẹ́ni fi ara ẹ balẹ̀ kò sí nǹkan fẹ́ ṣe fún mi o torí pé kò sí ikú tó fẹ́ pa àgbàlagbà táà ní bá polo ẹ̀ ń bẹ̀. kí ló fẹ́ ṣe fún mi ná mi lè make it for twelve eh, but máa yọjú máa yọjú mo ní urgent issue kan tí mò ń yọjú lọ́wọ́ ni má bínú jọ ó ṣe. àló nìranù nìyẹn o ò lè gbọ́ òpònú afọ́fún gbé mu àgbàyà ẹ̀jẹ̀ sí ènìjì ṣé báwọn wòlé tán pé àtọ́ ọ̀jẹ̀ kí làákà yẹ iṣẹ́ mọ́ náà rè ṣé báwọn tán dọpọlọ ẹrú tán dì sọ́ọ̀bẹ̀ tán ọ̀jẹ̀ kó mọ́ tó tó àti tí ò tọ́ bẹ́ẹ̀ báwọn náà nì èèyàn mélòó ti rìsíìkọ́ mi sí. wọ́n tó dá mi lójú ni wípé ọlá tèmi ọlá karùn tèmi èmi ẹ fi yàn ọ káàkiri. èmi àti ẹkọ. mo ń bẹ̀ yín ní ìjọ ṣé mo ní táyì kan gbàgbé yẹn tó gbàgbá ọtí àárẹ̀ rọ̀rọ̀ ìyẹn ojú kan ṣe ṣe tí a bá wò tara yín ẹrù tèmi ẹ jọ̀ọ́ wọ́n tún bú ní ìgboro pé olùyẹn kò kò kò kò lè bá àwọn òbí ẹ̀ sọ̀rọ̀ kò tiẹ̀ mọ àwọn òbí ẹ̀ kò ṣe jẹ́ nípa ẹ̀jọ̀ ojú ti mo fọ́lọ̀ wá pé ẹ wò dábì ẹ̀jọ̀ ṣé o ní tí wàá bá mọ ìyá tí mo bọ́ nira nà aláìní kan ṣe ìgbẹ́. pẹ̀lú pẹ̀lú pẹ̀lú máa tó jókòó tó ṣojú dúdú bí ojú nàná àmúre yìí tó bá jẹ́ pé wá ń ṣèrànú bẹ́ẹ̀ mo bá jìyà tán ó rádì tán wá ó wá ń ṣèrànú lọ́n kó fáwọn obìnrin ó ń ṣòṣì kiri bí ẹran aṣẹ́wó. gbogbo amẹ́rin la wà ní nìkan lórí sí ìkọ́ sí ìkọ́ tó ti gbé mi. mi ì èmi fọlọ́ mo fi bẹ̀ ọ́ gbogbo àwọn kọ́ni. ṣé gbọ́dọ̀ yìí ṣe ìdá tí mo ṣe ṣe ló ṣe ṣe ìwà pọ̀ ìjọba tí mo sọ yìí. I am more than all this. Dade, ṣe rí ju ogbẹ náà lọ, ẹ ṣàfihàn mi, tèmi ní kẹrù, ẹ jọ. Tèmi bá ro tiẹ̀ ni, èmi náà mọ tó yẹ kí n ṣe fún un, mi ò ro tiẹ̀ rárá tiẹ̀ ni mò ń rò. Dade, ẹ má tiẹ̀ kọ̀ọ̀kan sàn ọkọ̀ ọmọ lórí ẹ̀ ẹ jọ ẹ má sọ̀rọ̀ kọ́mọ lórí ẹ. mi ò ro tiẹ̀ tiẹ̀ náà ni mo ro ìwọ ni mo pọ́n lè àtọ̀rẹ́ mi tó mú un wá if not èmi náà mọ tó yẹ kí n ṣe. àdá mi má sọ bẹ́ẹ̀ mọ́ ó ẹ tuntun ẹ má sọ̀rọ̀ kọ́. èmi ò sọ kọ́kọ́ wá. bí jù mí sílẹ̀. gbogbo nǹkan tí wọ́n ń gbé ní ọmọ mi sàlàyé ẹ̀kọ́ kan ni èmi dàbí pé. ọmọ mi lọkọ mi kí mi sílẹ̀. aláàmú dànù délẹ̀ àwọn méjì ti ń rùn ẹlẹ́dà ló yàn wá papọ̀ èṣù kó má ṣe yà wá rárá. mo ti rí mo ti rí bí ilẹ̀ gbé lójú àní mo ti rí ee eh, mo ti rí bí ilẹ̀ gbé lójú mo ti ṣàrìnà kó ṣàrìnà kó ìfẹ́ pípé ìfẹ́ tó tòrò ojú mi kan ga àjípọn lọ ìfẹ́ tó peléke ìfẹ́ tó bu àyà ni ògiri ò bá láàánú aláǹgbá kò lè wọ̀ kiri ògiri ò bá láàánú aláǹgbá kò lè wọ̀ kiri gbogbo aláàmúdánù délẹ̀ àwọn méyì orúkọ mẹ́ta ṣóun ni ìfẹ́ jẹ́ orúkọ mẹ́ta ṣóun ni. ládùúgbò bí mo ṣe finú tán tó ìfẹ́ kì í kú ìfẹ́ kì í sa ìfẹ́ kì í tì hmm. olómi ọwọ́ o gbọ́rọ̀ tí mo bá sọ torí bàbá mi fún mi pé kí n wá ń tó dùn yẹn tí mo sì ti tẹ́lẹ̀dá mi ṣe pinnu. pé kí n wá ń tó dùn yẹn mo wá wí fún wọn. pé tí ó bá fẹ́ mi ilé ló gbọ́dọ̀ bàbá lẹ́yìn. àní mo wá ń sọ fún wọn wípé ìfẹ́ mi ah. dùn yẹn torí ìfẹ́ la kọjá òfin ṣáà tígbín bá ti fà ìkarahun àtẹ̀lé ni. ìgbàlódà mi ò dà fún ọ ẹlẹ́dàá mi ò dà fún ọ ládàradà rédèrèdè báyìí ni ó gbé ìyọ̀rọ̀ tiẹ̀ rẹ̀. wọ́n sọ̀rọ̀ sọ ó burú gan sọ́ra fẹ́nu ẹ̀yin lóhùn tó bá ti bọ́lẹ̀ kì í ṣe kó mọ́ kóhun alóore ń ké tàntàn ẹ̀yìn ní ẹrù kẹtù. ó ṣe gèrè o ó ṣe gèrè ẹyẹ ọ̀ra ẹyẹ ọ̀ra tó forí sọ arúgbó ń sunkún àfiṣọfà àfiṣọfà àfiyálóde òdòdè o ó yọ gbọgbọrọ láyà ó ṣèkèrè o. Ha ha ha. Ma, mú gbọ́ wo má pẹ́ padà má pẹ́ padà ilé ìfẹ́ sọ ẹran kí lè lè dánwò ilé mọ̀ fẹ́ parẹ́ mọ́ ni ilé mọ̀ fẹ́ parẹ́ mọ́ ni ilé mọ̀ fẹ́ kílódé arábìnrin ilé mọ̀ fẹ́ parẹ́ mọ́ ni ẹgbàá mi ará àdúgbò ará àdúgbò ẹgbàá mi eléyìí ti fẹ́ pọkùn sóbi ó ti fẹ́ para rẹ̀ o ẹ gbà mí o eléyìí bá para rẹ̀ bí o ẹ gbà mí o ah ìmọ̀rí ìmọ̀rí sẹ́mọ̀ ni mo ní sẹ́mọ̀ ni kí ló dé tó yìí ẹ gbà mí ah, ah, kí ló dé kí ló dé ọfẹ para rẹ ọfẹ jẹbi kú ah ah abiru kí ló lè lé kí ló ṣẹlẹ̀ tí o ti ṣẹlẹ̀ yìí ó yẹ jọ ẹ bá mi. ẹ̀rọ tó nù lọ́jà yà. ọbẹ̀ para rẹ ọbẹ̀ jẹ̀bi ikú kí ló dé kí ni ó ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ rí. kí ló dé gan-an kí ló ṣẹlẹ̀ sí ẹ tójú òrìrì náà tí ò ṣẹlòmíì rí kí ló le tó yẹn mo ti ní kó o fọwọ́ rẹ kó o fọwọ́ lẹ́rán kó o fìjà fọlọ́run jà kí ló dé o dẹ̀ fẹ́ para ẹ ṣé ìwọ ò mọ ohun tó ṣẹlẹ̀ sẹ́mi gan ni o ò mọ ohun tó gbé mi dóko ṣé ibi tí mo wà ló yẹ kí n wà. ó tiẹ̀ kéwèé ni tí ó bá jẹ́ pé ó kéwèé kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ tí ó ti ṣẹlẹ̀ rí ṣe bí ilé ayé lọ wà nígbà tí ti arábìnrin ṣẹlẹ̀ àbí àbí èwo lọ́sẹ̀ yẹn bẹ̀ kí ló rí rí ọ̀rọ̀ ọkùnrin náà lọ́wọ́ kó ẹ̀rì ṣe báwọn ọkùnrin náà rí wo bẹ́ẹ̀ yẹn bá torí òjì gbọ́dọ̀ kan kú hmm. ìgbà rí ọkọ̀ jáǹbi jẹ̀ ní hmm. sáré ẹ̀ sí ọ kí ni. ẹ má mà tiẹ̀ bẹ́ẹ̀ lè sọ kọ̀ọ̀kan mọ́ ṣé ẹ sá ń pa ọ̀rọ̀ wà fún tẹ́ hmm. pé gbogbo ọ̀rọ̀ tá à ń bá sọ ẹ̀yìn tí ẹ̀ ló ń bọ́ sí. ẹ kọ́ wa gbọ́ lónìí sí láǹfààní. ẹ wo mọ́gàjì tọwọ́ bọlá tí mo ní kẹ́ bá ń rán ni sí ń kọ́ ìjàpá bùkèlè ọmọ ẹ̀wọ̀n ìlànà lọ gbọ́ bẹ́ẹ̀ mérí mo jẹ́ ránṣẹ́ sí i ti fẹ́ẹ̀ dé. ìgbónára lákọlábọ ni. morrison. yeah. mélòó mo ti sọ fún yín pé kẹ́ ẹ tó sign anything mo dúró kọ́kọ́ bẹ́ẹ̀ tẹ̀ kí n confirm pé nǹkan tá a fẹ́ ṣe. náà sì ẹ lọ sign àwọn dọ́kímẹ́ǹtì láti pé mo tutorize yín hmm? now listen to me gbé fáìlì padà lọ́sọ̀rọ̀ sọ́mẹ́sọ̀ yìí tó sign rẹ̀ pé mo ní kí wọ́n lọ ka iye nǹkan tó wà ní stock mo fẹ́ rí mo fẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ confirm ẹ̀ kẹ́ tó lè sign anything out bá ṣe máa ń ṣe nìyẹn nígbà tí dáàdi wà níbí bá. Oh, bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn tẹ́ fẹ́ jẹ kọ́ńpìnì run àbí ọgbọ́n jìbìtì mo sọ fún gbogbo yín omi tuntun ti rú báyìí ẹja tuntun ti wọnú ẹ kò sáyà tó ń ṣẹlẹ̀ dáadáa mọ́ nínú iṣẹ́ yìí ẹ́ náà gbé fàìfà lọ nínú sáyà ni mo ní kí wọ́n lọ restock ohun tó àmì ẹ̀pá pátá kò sáyà dáadáa mọ́ nínú company now thirty five thousand dollars please. Yes amin taba. Okay, mo ń gbọ́ yín. yes ma mo wà apply síbi ńgbà kan ńgbà kan níṣẹ́ kan àpọ̀ ọkùnrin mo dẹ̀ rárí bí mi ìgbọ́ result láti jọ ìlú ẹ̀ kí n wá bí màá. Ah, ta lẹ sọ mí tẹ fún. lady kan ni mo bá ń bí lọ́jọ́ yẹn secretary fún bàbá ẹ̀. oh ìbídùn ló máa jẹ́. àwọn náà ló máa jẹ́ mà. ẹ máa ní láti padà wá ṣe gbọ́ tó bá di lọ́la àti ready. ọ̀dà ah, ṣe ma all right ọ̀dà wọ̀ all right ẹ tẹ́lẹ̀ ọ̀dà message yìí. yeah all right. ìbídùn kí ló ṣe ẹ́ ẹ lè imagine ọ̀gá gba etí mi. what ó gba ilé tíkẹ̀ hmm, anyway o. kí ló ṣe kí ló ṣẹlẹ̀. ṣé ṣe wà nù kí n polówó nǹkan tí mò ń tà fọ́gà ni ṣé torí pé o nǹkan tó ń tà fọgà náà ṣe gba etí ẹ̀ wẹ́ anyway ìwọ má wọrí sórí nǹkan tí ẹdìyẹ fi ń ṣù tí kì í fi ń tọ̀ a máa fi hàn nu ojú ẹ̀ àwọn dà máa lọ. ògiri ò bá láàánú aláǹgbá kò lè wọ́n. Moran bẹ ṣe náà. Kí ló gbẹ́ náà? Ẹ ẹ ẹ ẹ dùnà ẹ̀ẹ̀mejì ṣẹ́yìn náà ṣe pé àǹfààní wà ń bẹ tífẹ̀ bá jọba nílé kan iná ìlú ni ń ṣe ń dùn bẹ́ẹ̀ bára ìṣeré tẹ̀ ń rẹ́rìn ìbí náà lè jókòó sí kẹ̀mà wò. tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ máa ṣe bí ajá àtolóńgbò yàrá yàrá yàrá ẹ wo orí fífẹ́ fọ́ tàbí pa báyìí sí eh, ẹnì kankan ní bíi pé ẹ eh, kí ló dé tó tọ́ ni pé mọ́mí sọ dáadé ẹ̀ṣọ́ mi pé dáadé ń dágbé kí ló kàn wọ́n <laughs> ah, ẹ̀yin lẹ́rù pé kí ló kàn wọ́n mẹ́wàá kàn wọ́n lọ́rẹ́ màmá ẹ̀ náà ṣe mọ̀ sìn ni wípé orúkọ mẹ́ta kí n bá jọ ń gbé papọ̀ ìyàtọ̀ wà nù pé kí n máa dàgbé tó bá kí n máa wà rí pé she looks precious ẹ̀ pupa ẹ̀ náà tó wá ń jáde sí i. ẹ wo má bàa mi sìn má bẹ yẹn wá rárá o wọn pè mí nígbà yẹn fún mi àti òde ọ̀run làkọ́kọ́ tó ní ti di ẹwà ẹwà bẹ́ẹ̀ ni pupa tí mo pupa yìí ìyá bàbá mi mo pupa gbogbo wa ń pè ilé mi mo ti pupa mi wà rùmúrùmú mi bò ń tó wù ẹ gangan gbà tó fẹ́fẹ́ mi ẹ tó ní kò ṣe é rù wùrùwùrù tó ráǹdì tó wá mọ̀ ní tó wù ẹ́ nìyẹn. ẹ jí sí mẹ́ta ẹ. Ọlọ́run gbà yín Ọlọ́run gbà yín. kí ni padà lọ. síbẹ̀síbẹ̀ wọn náà mọ̀ pé ìyàtọ̀ wà mẹ́ṣà. ṣé orí kéèyàn kéèyàn máa rẹ́ni gbé lẹ́ẹ̀kẹ́jọ́ lásán ní sọ́ọ̀tì. ó mọ̀ mí nà ìwọ ló máa ń jẹ́ ká jà oró hmm. òkè ń gbọ́rọ̀ ìyẹn ti lọ nìyẹn o tiẹ̀ lè ṣẹlẹ̀ wọ́n mi gan ò ní kó jáde fẹ́ níbọ̀dì mi ò kó já bó tó báwo ló máa ṣe mi ò kó jáde. o tiẹ̀ lọ síbi kankan mọ́. dáre ó yẹ kí n dé kí n lọ là kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀. Ah, mo fẹ́ rí ọ̀rẹ́ mi kan tí mo ti ń pe aago ẹ̀ tí ò lọ mi mọ́ tó ṣẹlẹ̀ so mo fẹ́ débẹ̀ kí n rí briefly. ọ̀rẹ́ rẹ̀ hmm? Hmm. ọ̀rẹ́ obìnrin ẹ̀yin náà sọ pé kí àwọn ará ẹni gbé lẹ́ẹ̀kẹ́jọ́ dá ẹ̀jẹ̀ kí wọ́n rà rárá. ẹ wo kí lẹ́lẹ́ rí ilé lọ́tẹ̀ wọn lè jẹ. ìgbónára lákọlábo ni ìgbónára lákọlábo ni àṣìṣe òní lè fẹ́ kún àsúndà wa ó dọ̀la ìgbónára òǹkó bá ní. obìnrin ò wa olóhùn kò lórí ọkọ obìnrin kò níwà olóhùn kò lórí ọkọ ọmọ ò gbọ́ tóbi o olóbi kò fẹ́ràn òun balọ̀balọ̀ àbọ̀ láti bọ̀ ṣẹ́ gbọ́. What goes around comes around. Ẹni ò lénìyàn olúwa rẹ̀ àlọ́ ọlọ́run. Ẹni kìí ṣe ká àwò àìrè. Ẹni kìí ṣe pé mo mọ̀ a máa súre. Ẹni ò lábòsí olúwa rẹ̀ àlónú mímọ́. Má lọ́rùn má nìyàn ọ̀rẹ́ mi dákun má ra rẹ̀ ìgbónára lákọlábo ni ìgbónára lákọlábo ni. ẹ bọ́lá jọ. jọjá mi jẹ́ ká lọ kí ló ń gbé tó ń gbé torí pé mo láìkẹ́ tó o gbọ́ fún àìní òkú ẹ̀ jọ gbẹgbẹ́nu ẹ̀ sàn gbẹ́ni sànjà rẹ̀. ah can you imagine wọ́n ti mo help tí mo fún yín lift wọ́n á ṣòṣò fọ́ra mi lára nínú bọ́ kọ́ bọ́ bọ́ bọ́ bọ́ bọ́ bọ́ kí ló kí ló fóun wà pangolo tó ń wà tó tó olóògbé ní mọ́tò fi mí lè jẹ́. aṣẹ́wó ọ̀gbọ̀kọ̀ sọ ti gbọ́ èmi ló gbọ́dọ̀ sẹ́wọ́ ìrìn àjò wá rí wá kó ní tiẹ̀ níwájú nǹkan tí mo máa ṣe fún ẹ. mi ò mọ ẹrí ò mọ mi rí o mọ lójú kòkò hẹ́ẹ̀ pẹ́ ni o lè ṣe kọ́ fún mi náà. kò ní kí n mọ ẹ àfi tá a fẹ́ fi ọba fẹ́ débi tó wà lókù kó tí máa bójú ẹ rí wo wàá mọ̀ wàá kọ̀ nínú yìí. èmi àbí pàgọ́lọ́ tó ń gbé káàkiri ṣé mọ́tò lélẹ́yìn tí mo kàn manage mọ́tò tèmi kàn manage èmi gan sí ń lọ tẹ́lẹ̀ mo ṣe ibo ṣe lọ yẹ wà mọ̀. ọkọ̀ tẹ̀lé kẹ́lẹ́ pàgọ́lọ́ alákadá tó bá ti bọ́lẹ̀ kì í ṣe kó ohun alóore ń ké tantan ẹ̀yìn ní ẹrù kẹ́ẹ́ tó bínú. ọ̀rọ̀ àwọn léwu sọ̀rọ̀ sọ ó burú gan sọ̀rọ̀ àfẹnu ẹ̀yin lóhùn tó bá ti bọ́lẹ̀ kì í ṣe kó mọ ohun alóore ń ké tọ̀tọ̀ ẹ̀yin ní ẹ ẹ tó bínú. táwọn owó ìsọpágọ́ bàbá kò wọlò ah, ah, kọ́bọ̀lẹ́. bàbá kò fẹ́lò. kọ́bọ̀lẹ́. ọ̀bẹ̀rẹ̀ ni. bàbá kò fẹ́lò. Ah, ojú ẹ̀ kọ́pà kọ́pà. Ah, ah. bóòlù kọ́pà. bàbá kòwé lò. èmi nu. Ah, ojú ẹ ti ẹ béèrè mi. ìyìn lè béèrè ẹ o ìyìn lè béèrè ẹ. kí ló ṣẹlẹ̀. wanted ni ọ. kọ́pà òun náà ni. bàbá mọ́gàjì ẹ̀yin ọmọ ìdá bàbá mọ́gàjì kọ́pà burúkú yìí ti wọ̀lú o ẹ wọ́n o àbí kọ́pà yìí kọ́ yìí ni kọ́pà tó fọmọ ló ń kọ́ yìí. ayé máa yọ ẹ̀kọ́gi ẹ̀kọ́gi ẹ̀kọ́gi ẹ̀kọ́gi. kò gbọ́dọ̀ lọ o tún ti wọ̀lú onírànù. ọlọ́ọ̀bá yẹn ò da ọlọ́ọ̀bá yẹn ò da ni mo fẹ́ràn rẹ mo ti sọ fún ọ̀sùn kì í máa lọ. Thank ah. you.

ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ìwà wo ni mo ń wò. tó ṣẹlẹ̀ yóò ti yé mi. ó ṣe wá jẹ́. kí ni mo ṣe fún wọn náà ní tó fi di pé wọ́n yàn gòlù ládàá sí. ó ṣe wá jẹ́ mi ọlọ́run. ṣe nǹkan burúkú kan sínú ní kí n tó gùn mi. kódà láti mú gùn mi bẹ̀rẹ̀ nítorí àyà ni wọ́n fi ń kí mi kó dàbọ̀. Fáráò náà lágbẹ́ ọ lọ yìí. agolé náà ni ò tún lọ yìí. ìgbónára lákọlá. ṣeré òótọ́ ni pé àwa la ní ọjà tá fẹ́ tà èyí dẹ̀ ní owó lọ́wọ́ láti bá a fi dúró pọ̀ ṣùgbọ́n at the same time náà a gbọ́dọ̀ ta ọjà tí ò ní pè wá torí ká tó yọ owó àwọn òṣìṣẹ́ ká tó yọ owó tá a fi ra ohun tá a fi ṣe àwọn ọjà yìí èyí tá a ti fi import àwọn material míì gan tá a bá yọ gbogbo ẹ rí pé owó yẹn náà kò ṣe pé bóyá kí ní ẹ̀mọ́ ìsún three three hundred naira náà tó jọpọ̀ la fi ń ṣe iléeṣẹ́ yìí ẹ̀dá kan tó lọ náà ẹ má bínú má bínú. well òótọ́ lẹ sọ um, àmọ́ tá a bá wò dáadáa àjọ ń ran ara wa lọ́wọ́ náà ni àjọ ń ṣera wa láǹfààní wọ́n ní èṣù tá a ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó sàn ju áńgẹ́lì téyàn ti mọ̀ rí ara lọ. tó bá gbọ́ òwe ni dàda ṣé dáàdi mi lè fẹ̀wọ̀n bí ẹ ti pẹ́ èmi ní áńgẹ́lì bẹ́ẹ̀ tí mo wá. Ah, ah, ah, rárá o rárá o tá a bá wo òwe yẹn ó bẹ̀yìn gan ojú dáàdi lọ torí ọwọ́ tí yín tún fẹ́ lè díẹ̀ ó lè ju ti dáàdi gan lọ. ẹjọ́ mi kọ́ ẹ̀yin náà bá wa wo bá wa ṣe tábà ti yọ gbà wọn tó mo dàpọ̀ kó wà lẹ́yìn sí èlé ló fẹ́ kù tó wọn á wò ìjọba tó gbà wọn òfin kan dé tó gbà wọn owó kan àtàwọn àtúnṣe bíi bíi owó orí tó jẹ́ pé tábà jọ gbọ́ ìbáyà fúnkọ́ ló ń ṣàánú wa ni ẹ má bínú tábà náà bára la máa ta tábà dẹ̀ fi kùlù àwọn nǹkan yìí tábà yọ owó ẹ̀ náà aṣàgbọ́dọ̀ jèrè ẹ máa wò bóyá lẹ́yìn tí a bá mi top target wa tán táwọn náà ti pa owó wọlé tó ti di pé àmọ́ṣẹ́ wa níṣẹ́ bóyá èmi náà máa dẹ̀wọ́lẹ̀ díẹ̀ so nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ ń sìn ni pé ẹ ẹ̀ tí lè jẹ́ wọ́n sìn. Ah, ẹ o ẹ má bẹ̀rẹ̀ ẹ má bẹ̀rẹ̀. yóò bá sọ bẹ́ẹ̀ o. ẹ má bínú ẹ má bínú ẹ jẹ́ kí n parí lẹ́sẹ̀. ṣe máa dé wọ́. ẹ wo ẹ já filẹ̀ bẹ́ẹ̀ báyìí náà hmm, ẹ jọ. Ah. <laughs> kò ṣẹ̀bi mi ìbáyìí ló wá. anyways um, nǹkan tí mò ń sọ ni pé. Um, ẹ má rí mi pé bóyá àwọn bàbá yín dòwò pọ̀ iye tá a lè ṣe jálẹ̀ nìyẹn nǹkan táwa náà ń tà là ń rà nǹkan táwa náà là ń tà padà síta ẹ má bínú ṣe rí iye tá a lè ta dálẹ̀ nìyẹn. ṣé iye ẹ nìyẹn. bẹ́ẹ̀ni madam ṣẹrí mo ti ṣàlàyé fún yín ṣẹrí kò ń ṣẹbi mi nǹkan tí yóò wá ń tà làwa náà ń ṣẹ́ ń gbọ́ tẹ́lẹ̀ ẹ̀sìn ẹ̀jẹ̀ wa lówó tó lé ní two million naira ẹ̀ tí sàn yẹn ẹ fẹ́ gba ọjà mi ègé kò pọ́sibú bá lẹ́fẹ́ máa lọ́wọ́ ṣe. ẹ jọ bí mo ṣe jẹ yín lówó làwọn èèyàn jẹ mí náà lówó ẹ jọ torí Ọlọ́run ẹ má jẹ́ káwọn kọ́sítọ́mà mi ó sá fún mi. táwọn bá ń jẹ wá lówó bẹ́ẹ̀ wọ́n lẹ́fẹ́ máa lọ́wọ́ ṣe business. ẹ jọ ẹ má jẹ́ káwọn kọ́sítọ́mà mi ó lọ mọ́ mi lọ́wọ́ ẹ jọ torí Ọlọ́run ẹ jọ. mi ò mọ nǹkan tí mo lè ṣe sí o ẹ lọ wá owó ni o. I'm sorry sir. ẹ dìde ẹ dìde ah. kí ló ṣẹlẹ̀. wọ́n fẹ́ rajà ní ọjà yẹn ọ̀dẹ̀ ìjọ èló eh, five hundred thousand náà ni. five hundred thousand. bẹ́ẹ̀ ni màá. just five hundred thousand. Ah, mo máa rí woman dada tí n bá wá rajà ń bì báyìí. Ah, ẹ ní sùúrù ah, ẹ ṣí ọjà tí wọ́n mọ́ tèmi ẹni náà tí wọ́n mọ́ báyìí máa <laughs> ṣẹ́ẹ̀tì ẹ ṣé mà ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o. ah no no no no madam ah ah no kò lè tó yẹn dídí ẹ dídí àmì àmì àmì ẹ máa rí náà. ẹ máa ẹ máa lọ sí ẹ ẹ máa lọ fi. ẹ ṣé o ẹ ṣé o máa bẹ máa get contact. ok ma ẹ ṣé ma. Ah, ah sorry um, ṣé mo lè rí um, personal apart from the business line. my direct line.

mo ti rí mo ti rí bí ilẹ̀ gbé lójú. a ní mo ti rí ẹ eh, mo ti rí bí ilẹ̀ gbé lójú mo ti ṣàrìn mo ṣàrìn kò sí nǹkan kan. o ò sunkún ní gbogbo ojú ẹ̀ wú báyìí farayọlá ẹkún lòún sun torí ọkùnrin hmm. ṣé wò mọ̀ wípé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀lẹ́gbẹ̀lẹ́gbà yìí àbọ̀ pé nǹkan tí ẹnìkan bá mú tó bá sọnù báyìí ó ní ẹlòmíì rí tó ń pọ́n lábẹ́ ẹ̀yìn. ó jẹ́ járe ìdànù kó gbàgbé àwọn ọkùnrin tó sá lọ kó má bá tiẹ̀ lọ. mo ti tẹ́lẹ̀ tá mi ṣe pinnu pé ọkùnrin kọkùnrin tó bá kọ́kọ́ ṣe lásán òun ni màá fi ṣáájú orí kó tó dé pẹ̀lú májẹ̀mú ẹ̀ tán wọ́n tì mí sínú òkùnkùn bẹ́ẹ̀ tán ó jáwé àgbà lọ́wọ́ mi wọ́n rí bí afọ́jú nínú ọ̀nà tí ì rí. àti kí tó lò jọ ṣé orí bíbẹ́ lóògùn orí fífọ́ ni ah, ah. ló wá sun ẹkún torí pé ọkùnrin fi ẹ Farayọlá ṣé ọkùnrin náà ló wá ń pọ́nlé tó tó báyìí ó máa mọ nǹkan tó kàn lọ́rọ̀ ẹ o nǹkan tó kàn lọ́rọ̀ ẹ ni pé kó máa gbàdúrà fún mi kí ọlọ́run bò mí láṣìírí kó lè padà sí school ẹ̀ torí èmi nígbàgbọ́ pé tó bá padà sí school ìhà ẹgbẹ́ ẹ̀ gangan báyìí ni ọkùnrin tí ọlọ́run máa ti pàdé ẹ̀ tó máa fi ẹ́ ṣàyà títí dọjọ́ alẹ́ ó wá ń pọ́n wọn lé ọkùnrin ò ṣe pọ́n lé tó yẹn ṣé wò mọ̀ wípé ọ̀bọ ni àwọn ọkùnrin ni wọ́n máa ń bẹ́ látòrí igi kan sí orí igi míì ni nǹkan tó bá rí lórí tó bá rí ó ti bó kó bòmíì lọ nìyí ó ti tó kó onujú ẹ̀ mi kò jẹ́ ká bọ́ sí kíchìn ká lọ fọ̀rọ̀ wọn dáná káwa náà fi ọ̀rọ̀ wọn jẹun wọn ò ṣe é pọ́n lé èmi mọ̀ ó yá ẹkún yẹn ni mi fẹ́ mú ó yá ó ti tó ó ti tó ó yá ọba àtẹwọ́ gan ló máa dáná ẹ ẹ tó lọ gbé wọbẹ kúrò nínú kó ọgọ sí kíchìn kó gbómi àmàlà kaná kó gba àmàlà kó fẹ́lẹ́. ìgbónára lákọlábò kó ṣáà jẹun kó sùn kó rojọ́ kó tẹ fóònù kan lọ́nà kó ṣe ẹ̀kọ́ èmi àti ẹ̀kọ́ wọn ṣòkòtò lọ́pọ̀ lọ́la tí o bá ti ṣe. wọ́n hmm. mi ẹ̀yọ́ máa wọlé máa bá yín ṣe ní kàn ṣe bí ẹ̀yọ́ máa ti ṣe ní ìkànnì máa wá sílẹ̀ ṣe máa yẹ sí mo ní ìdílé ọ̀gá àṣọwọ́ ni mo fẹ́ ká kọ̀ǹpó rẹ̀ báyìí. nítòótọ́ ìwà àtọkọ ẹ̀mí yẹ kẹ́ ẹ lọ mú ọjọ́ kẹ́ wàá sọ fáwa tẹ́ bá sọ fáwa tán a ṣẹ̀ṣẹ̀ wá béèrè pé ṣé ó tẹ́ àwọn òbí tiẹ̀ lọ́rùn torí bó ṣe yẹ ká ṣe nìyẹn ẹ̀rùn bó ṣe wù kó rí àdébótó pé mo nífẹ̀ẹ́ ẹ̀yẹ kìíní kan ìyàwó ọmọ mi nìyẹn àbí ìbọn tòótọ́ mo ti gbà pé ọmọ mi nìyẹn àmọ́ àwọn òbí ẹ̀ wà láyé àwọn náà máa fún wa ní déètì wàá kàn jẹ́ kó yan wípé kán mú ọjọ́ bíi tá máa mú déètì lè wọ́n tún lè wò bíi mi a ní two twenty twenty déètì sódà tó bá jẹ́ wípé ìkànnù méjèèjì á lè wò wà wá lọ sọ fún wọn pé èmi sọ pé àwọn ni kẹjọ decide date ẹni tó ti bá ti fáwọn tó mi lọ́wọ́ nǹkan bá mi bẹ̀ tó kàn jẹ́ ká tètè mọ̀ ní tí wọ́n pé èmi aláfẹ́fẹ́ yẹ̀yẹ̀ ni abólódì pẹ̀lú ojú ni mí kò sí bọ́n ṣe fẹ́ ṣe kí déètì wa má lọ kíláàsì pẹ̀lú déètì mi lára wa wọ́n jẹ́ kó yé wọn máa pèrò o. I trust you. aṣọ oríṣi márùn ni máa mú. I trust you mọ́mí. oríṣi márùn ni máa mú. ó mọ̀ wípé ọkọ ẹ̀ ó pọ̀ lọ́wọ́ mi kò ní wájú kò ní lẹ́yìn mo dẹ̀ máa ń bá yàn ṣe àsìkò tèmi náà rí kò sẹ́gbẹ́ tí mi ní pè tán. hey i trust my money. ìjọ tó kọ́ mi ń gbà yẹn. ẹ gbẹ́sẹ̀. gbẹ́sẹ̀ máa ń jẹ́ ẹ̀jẹ̀ mi ò fún ẹ kó mi ẹran sí mo bọ ìwọ yín gbẹsẹ. gbẹsẹ. bí o ṣe yọ ọkọ òde. ìgbónára lákọlábo ni ìgbónára lákọlábo ni àṣìṣe onílé fẹ́ kún àsùn dá wa ó dọ̀la ìgbónára kóńkó bá ní. obìnrin oníwà olóhùn kò lórí ọkọ obìnrin kò níwà olóhùn kò lórí ọkọ ọmọ ògbọ́ tóbi o olóbi kò fẹ́ràn òun. irọ́ ni o ọkùnrin yóò ó kì í lélẹ̀ ẹkùjọ́ mẹ́ta ibi bẹ́ẹ̀ làwọn parents mi wà náà ọmọ ìlú nìyẹn. of course ilé àwọn parents mi yẹn lẹ́yìn ọ̀gá o. ọkùnrin ah, ah. yòókù kí lẹ́yìn gbogbo wa ṣe ń bíbà àbí. mo wá wo ẹ̀gbọ́n mọ́mí wa kan ni ilé ìwé eh? serious. ọ̀gá o. irọ́ ni. kò eh, sẹ́yẹ <laughs> o kí ló tàrí ẹni fún méjì rẹ o. ọkùnrin yòókù hmm? ṣé wedding nìyẹn ṣá báwo lẹ kàn ṣe ah, ah, ẹkàn ah, ẹkàn rọlá kan ti fi nǹkan nǹkan ti ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó rí bákan lára mi ṣá ṣé wedding nìyẹn wedding tí ò ní foundation wedding tí ò ní tí ò ní wedding kan nìyẹn náà ṣé bó ṣe wá ń ṣe wedding nìyẹn ifá tán kú bẹ́ẹ̀ mo wish kẹ wà ní ọ́fíìsì wa lọ́jọ́ tí gẹ́ òyìn kan wà ó kàn já wa from nowhere gẹ́yìn ọjọ́ tó wá sọ́fíìsì wa ó dọ̀tí orí rádàrà dá orí rọ̀dọ̀rọ̀ dán òṣì báyìí mi ò expect pé kàlẹ́ fẹ́ rí ọ̀fẹ́ where did our plan gbogbo àwọn ọ̀rẹ́ wa tá a lo pákéjì láwọn tó ní ọgbọ́n tó ní ìmọ̀ tí wọ́n ní òye tí wọ́n gbé kalẹ̀ láàrin three months tí wọ́n dùn tó ní àlùbáríkà tó ní arinrin. ọkù bẹ́ẹ̀ yóò kú ẹ ṣe bíi bẹ́bí ṣá ṣe bíi chief ni mma yẹn máa ń bára jà lady yẹn mo tẹ̀ ń sọ fún ma lady yẹn náà ṣe bíi chief ló máa ń bára jà ó kàn wálẹ̀ kan náà ó kàn. ọjọ́ yẹn tó wá tẹ bá ṣe tó báyìí ó já wá from nowhere very sure pé fóògùn bọ́gà sọ̀rọ̀ ni. gbogbo gbogbo àwọn àwọn swagger the tó wà lọ́fíìsì wa irú yẹn. Ah, kí ni wàhálà ti tiẹ̀ gan nǹkan tó bá wù táyé ó lè má wù nǹkan tó ọ̀rẹ́ wa nìyẹn ọba bàbá ra ọjà ọbẹ̀ nìkan rajà ọbẹ̀ nìkan rajà kí ni wàhálà àti tiẹ̀ gangan. ọkùnrin yòókù ṣé nǹkan gidi ló wọ̀ rẹ. jẹ́ kí n sọ nǹkan gbà ìbídùn bó ṣe sílẹ̀ ewu ọgá ewu mi ò miss kankan wedding yẹn wedding wedding tí o ò ṣe kínní ni wedding olórun anyway nígbà tá a jẹ ti sọ pé ká máa tọ́jú ọ̀rẹ́ yín ká máa bá bu omi rin òdòdó ẹ̀ ó dẹ̀ yarí ó ní rárá ó ní èèyàn kan idiot kan lóhùn òun ẹ̀yin náà ṣááyé ká máa tọ́jú yín ká rọra máa ẹ́ gbogbo. wo ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ibi tó ń lọ sí i ó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni mm-hmm. ẹ mm-hmm. ṣèyí gbòòrò lọ́nà. of course. ẹ jẹ́ kí n máa gbé ẹ lọ máa sọ lọ́nà. ìgbónára lákọlábọ ni ìgbónára lákọlábọ ni. what àṣìṣe onílẹ̀fẹ́ Kwasun ń dá wa ó dọ̀la ìgbónára òǹkó bá ní. lọ́rọ̀ kan oyún ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀hún tuntun wálẹ̀. kí ni mo ṣe kí ni mo ṣe. ẹ mọ̀ kọ́ mámi ẹ. ọ̀rọ̀ wo tó ní mo dá o ẹ máa lọ sọ́dọ̀ yín tí máa ti kún bí iṣẹ́ máa bá. ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ìwà wo ni mo ń wù ó ṣe wá jẹ́ ó ṣe wá jẹ́ mi ọlọ́run kò yẹ kó mu mi sí water is life mu mi pẹ̀lú ọkọ mi mi fẹ́ kó bara jẹ́ mo tó bá máa bá wa kalẹ̀ ọlọ́run á ṣe fún wa ṣó ti yẹ ẹ́ sìn yín ṣó ti gbọ́. kí ló ṣẹlẹ̀. ẹ káàbọ̀. kí ló ṣẹlẹ̀. ẹ káàbọ̀. màdìá kí ló ṣe. kí ló tó ń ṣẹlẹ̀ yẹn tó ń ló tó ti ṣẹlẹ̀. again. báwa níṣẹ́ ti sọ fọ́kọ ẹ̀ mo ti pè é mo ti sọ fún un ó ní òun ti wà on his now pẹ̀lú bó ṣe wá repeat rẹ̀ i think bẹ́ẹ̀ ló bá kọ òkè tó bá kọ ilẹ̀ ó níbi kan tó máa ń gbèsè. bẹ́ẹ̀ni o ìṣàánú ìṣàánú. tọkọ ẹ bá dé sọ pé mo wà bedroom kò yọjú sí mi kó tó máa lọ sílé wọn tẹ́kọ̀ sùn láti ń ẹkún kò dùn ẹ́ tó mi ṣùgbọ́n pọ́pọ́ ẹ̀ púpọ̀ ló wà lọ́wọ́ mi òun ní pé ti máa rọ́ ọmọ ọmọ ọmọ mi àmọ́ àlè blame ọlọ́run torí ọlọ́run kò dà fún wa sọ fún màá ní ẹ kún jọ torí ọlọ́run jọ ah, tìlé wá wá tìlé wá ṣé kémi náà máa sunkún pẹ̀lú ẹ. ọ̀rẹ́ wa bí n bá fẹnu mi kíran fún ọ báyìí ó ṣeé ṣe kọ́ ọmọ jẹ́ o àmọ́ tí n bá yẹ bọ́ sọ̀rọ̀ mo fẹ́ kọ́ gbà òòsà ti sàgbó lè nà eré ló lè sà lórí tàbí tá a dé yìí ó rí ọmọ tí ẹ ń sọ̀rọ̀ yìí <laughs> ọmọ tá à wí ìsàdéhùn pẹ̀lú bíi ó sì sí àdéhùn ó sí àdéhùn ó sàdéhùn pẹ̀lú bíi kan lọ́ọ̀rẹ́ tẹ̀nú tó bá sì ṣàdéhùn tó jẹ́ kó ṣe tó ṣe àdéhùn ní tí ó ṣẹlẹ̀ ojú ti ṣẹlẹ̀ yìí lọ. èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ẹ tẹ̀nu ó ti ṣe àdéhùn kan tó ṣe pẹ̀lú mi ìní tí ń dà láàmú ìkànnù ìyàwó rẹ gangan ó ní gbónára afúnmiri wípé ìgbónára àyàwó rẹ̀ gan nínú kọjẹpọ wà nù tó ṣàkóbá fọmọ yìí òkùnkùn ẹ ti ń bẹ ń bẹ ni pé ara àwọn méjèèjì jọ rara wọn lọ́wọ́ ni ẹ wá lọ retí ọmọ nínú dáadáa wọn lọmọ ò ní bá pèlè ìyá rẹ̀ kó sì sọdá obìnrin wo lọ ṣàdéhùn fún tó ṣe àdéhùn náà abọ́ ọ̀gbọ́ tí ẹ bá tètè wá kàṣìkan lórí ọmọ yìí ti ń ṣẹlẹ̀ yìí yóò kéré sí ti ọmọ ṣẹlẹ̀ sí i ń bọ̀ báyà o. kò sí nǹkan kan tẹ́ fún mi tí ń tó àbí mo tá a bí n bá wá ní owó wá tí mo fowó rẹ jẹun. nígbà tó ti wá tó ti bá mi sọ̀rọ̀ èmi ti lọ rè bí àgbààgbà àwọn tí wọn fi iṣẹ́ ilé ń lọ àwọn tẹ̀mí sì ń sìn wọn ọ̀fẹ́ kan tán náà fún mi rí bọ́ bá ṣe rí wọn sọ n ò lówó kan tí wọ́n gbà lóye sálọ rè yin ọmọ nǹkó bí pété ló sí àdéhùn pẹ̀lú ẹ̀ ìyàwó rẹ̀ náà sọ kí wọ̀ ọkàn mi ò pé ìgbónára tiẹ̀ náà ò sínú tọ́sàkóbá fọmọ ẹ lọ rí tán lẹ ẹ̀yìn ńlá wo ẹ lọ rí tán lẹ ẹ ṣe kárí. ló bá ṣe ní tòun àmọ́ fún yín lábọ̀. ìgbónára lákọlábọ̀ ni àṣìṣe òní lè fẹ́ kún àṣìṣe. Gbogbo tẹ̀sán ẹ̀rọ kò tí ì yé mi. Ṣùgbọ́n ká ló yé mi ní bẹ́ẹ̀ sọ́lájà kan yẹn máa ti da yín lóhùn mo lè sọ pé nǹkan ọkàn tí mo lè sọ pé bí a mọ nínú pé ọ̀rọ̀ tí olóbìnrin ni mo mọ̀ ẹ́ ìdí wọn bí tí mo ti rò pé ó ti lè ṣẹlẹ̀. ṣùgbọ́n tó ládéhùn yẹn èmi ò báyọ̀ ṣàdéhùn. ọ̀rọ̀ ṣẹ̀ lójú túbọ̀ sẹ́yìn ìdí gan-an nìyẹn tó jẹ́ kí n pe ìyàwó àti màmá ẹ̀ sọ̀rọ̀ yìí torí ṣé o mọ̀ pé àwọn obìnrin wọn ò ní inú àǹkọ́rọ̀ sí pàápàá jùlọ kí wọ́n ti gbọ́ pé nǹkan involve obìnrin ẹni tó bá ti involve obìnrin wọ́n á flare up ni á dariwo No, I'm very ọmọ kan lára àwọn staff and office ó ṣe nǹkan tó tiẹ̀ bí mi ló ń ni iná torí mo ọmọ tí mo wò ní highest. esteem ni pé fáwọn èèyàn kórìí ẹ̀ pé kó tó dẹ̀ ṣe yẹn mo dẹ̀ tún bá rí mo ń kọ́ rẹ̀ tó ń sọ̀rọ̀ padà ní ẹmọ ìbínú ẹ̀ ló jẹ́ kí èmi kọ́ ti yan wọ́n sí tí mo dẹ̀ bá ń jọ yẹn though mo later bẹ̀ pé kó má bínú pé inú bí mi náà ọ̀dà but mi ò àfi ìpò yẹ kó máa torí yẹn àfẹ́tà yé mi náà. àdúrà ọ̀hún ní ọ́fíìsì what's her name ìbídùn ìbídùn. ìsọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ rẹ̀. Thank you dádì látìgbà tí mo ti dé iléeṣẹ́ yìí bí ọmọ lẹ ṣe mú mi mi ò rò pé nǹkan kan wá lè ṣẹlẹ̀ tí màá ṣèrò pé kí tiyín bàjẹ́ mi ò mú nǹkan kan nípa ọ̀rọ̀ yìí rárá tó tó nǹkan tó ga ṣe lọ́jọ́ yẹn ó dùn mí right but mo rò pé owó tá a fi rẹ̀ kọ́ tó rọ̀ kò ní jẹ́ ká lè sọnù títorí ẹ̀ mo ṣe sọ fún Tinúkẹ́ pé kó má ṣe anything kó gbàgbé ẹ̀. ẹ wò sáà ó àti Tinúkẹ́ mú òun láti mú sí tv báyìí tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n jọ ń lérí wọ́n pé ah, ìwúrẹ́ mi ò ń fẹsẹ̀ alẹ́ ni kò sí tó ẹ̀fọ́ lówó ẹ̀ ṣe ọ̀ǹtì tí mo tó rí nǹkan tó wúrẹ́ ẹ̀fọ́ lówó mi ṣe ni mo tó mọ̀ pé wàhálà ti wà tádé àwọn ìbẹ̀ kọ́ ọ̀bẹ̀ ni mo rí wọn nù CCTV báyìí ni látòkè ìsàlẹ̀ mo lè play ẹ̀ fún mi. it doesn't matter. ó ní létí olóhùn wa lọ sọ fún Tinúkẹ́ wípé kó má gbégbèsè kankan ẹ wo ó kàn sọ bẹ́ẹ̀ ni ó ẹ wo fọlọ́ọ̀bà bẹ́ẹ̀ ni dákun má bínú. ara ọ̀gá mi mọ kọ́kọ́ o mi mọ kọ́kọ́ pẹ́ o mi mọ kọ́kọ́ o mi mọ mi mọ anything o. ó lóun kankan pa ọ̀rẹ́ wọ́n dẹ̀ ní olè ò ní àgbà kọ́mọ́sí lójú fèrè obìnrin wo ló tún fura sí bóyá tẹ́ ti jọ ní nǹkan kan papọ̀ rí tàbí tẹ́ ti jọ sọ̀rọ̀ rí tàbí ẹ ní nǹkan tó dàbí èdè àìyedè láàrin ara yín. ọ̀rọ̀ àwọn léwu sọ̀rọ̀ sọ̀rọ̀ ó gan sọ̀rọ̀ àfẹnu ẹ̀yin lóhùn tó bá ti bọ̀ lẹ́ẹ̀kì ṣe kó mọ́ ohun alóore ń ké tọ̀tọ̀ ẹ̀yin ṣe ti gbọ́ nǹkan tó lè kẹ́ ṣe tẹ́ bá ti ń dé ṣọ́ọ̀bù ẹ lọ bá ọmọ tó wà ní ṣọ́ọ̀bù ẹ ní pé kókó gbọ́jà mi fún un kó lè kó lọ fún ìyá Fadékẹ́ ṣé àwọn tẹ́ bá ti kọjá fún mi ìfẹ́ gbọ́ lọ kábọ̀ mi mo ló jẹ́ kí n máa parí fún ẹ mo mú ẹ wá ẹ wọ́n sọ pé ká kò sílẹ̀ gba owó mi má lè gba káàdì kò ṣe transfer fún mi. send ẹ̀ sínú àkáǹtì tá a máa ń lò yẹn. bẹ́ẹ̀ ni ok ma. kádẹ̀ rí alert. bẹ́ẹ̀ ni ma tó bá ṣe ó mi ṣe kó máa dìjà o. yes ma. ma ọ kó temporary appointment ló wà lórí ìwé mi lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ ni ma. ẹ ọkọ mi olówó orí mi ọmọ ọlá àti orí mi báwo ni. adọ́pẹ́. ojú bá ojú ṣe wọ́n. ẹnu àrídẹ̀rẹ̀ náwó ara àwọn ọmọ tí mo ṣe ìgbà tí wọ́n ṣe ọkùnrin. báwo ẹ bá mi sọ̀rọ̀ kan tẹ́ni bóyá obìnrin kan pé mo ṣàbí nǹkan kan obìnrin rẹ̀ yes ó ní. jẹ́nẹ̀ rí ọjọ́ tá à ń wí òre ni mo ṣe mo ní wọn títí kò yẹ sí mọ́tò ń ta àwọn èèyàn fẹsẹ̀ mi mo dẹ̀ gbé wọn mo dẹ̀ wọlé mo dẹ̀ wọ mọ́tò dẹ̀ bẹ̀rẹ̀ ṣe bákan bákan mo ní ah ó dà èmi ò gbà bíi tí àjọsọmọ mi ò lọbẹ yẹn mọ ẹ bọ́ọ̀lẹ̀ ń bí kí n máa bá tèmi lọ ló bá tán kò sí èpè tí ògbémi ṣẹ́tọ́jọ́ náà lọ ah, ah, ah. bẹ́ẹ̀ ni Janet gbọ́dọ̀ dúró yìí. Janet wa wa wa wa wa ń bí. kì í ṣe báyẹn. mú mi ọkùnrin òbí dúró sórí ọkùnrin òbí púpọ̀ kò ní wájú kò ní lẹ́yìn mi ò mi ò ṣe nǹkan kan ọ̀rọ̀ ẹni lásán ni bí mo dé ṣe sọ̀rọ̀ tán lọ́jọ́ èlémi ti lọ mi ò mú mi èmi kọ́. má mi irọ́ ni o ah. mo ṣe ń jọ yẹn o tó di bí mo mi lọ́wọ́ ẹ bá mi bẹ́ o má mi ẹkún délé náà fún àwọn méjèèjì ni ẹkún tiẹ̀ náà fún. àmọ́ ah, kókó nípa ẹ̀ lóòótọ́ lọ́jọ́ jílẹ̀ tí mo mọ̀ yìí kò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn òótọ́ lọ́jọ́ yẹn àjọ wa nínú mọ́tò ni gbàtọ́dẹ̀ ti lè wa bọ́lẹ̀ á ti bá ti wa lọ àmọ́ kọ́kọ́ pẹ́ ẹ̀. ó ṣerú ẹ̀ mi ò ṣe nǹkan kan. ṣé àtọ̀ délé ni ṣé ọmọ tó lọ ṣé àtọ̀ délé ni. mo ṣe nǹkan kan fà á kò ní ṣe nǹkan fún yín ṣàánú mi gbogbo tó bá fẹ́ yẹ kí bá ṣe fún ẹ. wọ́n mi mi ò ṣe nǹkan mo mọ èmi ti gbàgbé àfi bí mo ṣe rí wọn gan mi ò ṣe nǹkan mi ò ṣe nǹkan mi ò kúkú gbàgbé nǹkan wọ́n ti dá mi dúró níbi iṣẹ́. Ah! Ah! ó dára. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló tó ń bẹ̀rù níbi tẹ́wé òsì ah, wọ́n ṣe tí wọ́n lọ́wọ́ á ọlọ́run á gbé iṣẹ́ alálùbáríkà mi pàdé mi ah. ó dẹ̀ tẹ́kẹ̀ ẹ̀ zì. ìrọ̀lẹ́ wo lèmi wá wá ìtòrí ọ̀nà ẹ ó sì jẹ́ pátí kò tẹ́mi dọ́dọ̀ yín náà tí wọ́n lé yín bí iṣẹ́ burúkú. farayọlá ah. àmì ìwòye ẹni tí ọlọ́run bá fẹ́ mú lọ síbi gíga ló máa ń fún ní àdánwò ìwọ tó bá wá kọ̀ tó gba àdánwò ọlọ́run ó gba àdán tán. kí ọlọ́run bá kọ́ ni àbẹ́ mi ó dẹ̀ bá mi ronú take it easy now wọ́n máa ṣe nǹkan tó ń ṣe jàre ẹ tó yẹ kó máa ronú ronú wọ̀ bá mi ronú. ìgbónára lákọlá bò ní ìgbónára. a ti submit proposal wa sí company láti bí ọjọ́ mẹ́ta buhari text message yín náà níbi ká yọjú sí ìfàlù. ẹ má wọrí ẹ ní sùn ọ̀ká máa tó Today. thank you. I'm Already. ready. ẹ ṣe máa. ẹni kì í ṣe ká àgbà yìí. báwo báwo. olúwa ló lọ Ah, ah, báyìí ni ibà yìí o. ẹ ẹ dunu ẹ wo lẹ ṣe. Ah, a máa sọ mí ti kókó sáà tó sẹ́kọ̀n pé níbi báyìí wọ́n dẹ̀ ń dandan ká wá lé mi ká wá yọ ojú kó wá jẹ́ kó tiẹ̀ bọ́ sí. ẹ eh, wo ọlọ́run ti ṣèyẹn náà. Eh, ẹ ibà yìí o eh, ẹ dúró sísà mi kó wà ní tọ́lẹ̀ ìjẹ́. ẹ ẹ wọlá ẹ tí ẹni ẹ bá ti dé ẹni kó àlọ́ kẹ. ibà yìí o ibà yìí o. ó ga jù ṣé pé ìwọ ló ju gbogbo káàkiri. Ah, eh, tó bá sọ pé mi ò ní náà àmọ́ mo tún lè sọ pé mi náà tún kọ́ eh, ṣe mọ̀ wígbà tí mo kàwé tán bàbá ti ń dàgbà ọ̀sánidá eh, kí n tẹ́kọ̀ bá kọ́ńpìnì gbọ̀ngàn báyìí àti gbẹ́rẹ́ sáà ti máa wọn fi ọgbọ̀gbọ́n máa ní ìjẹ̀ mọ́ra mọ́ra wọn. ìwọ ló ní ilé iṣẹ́ ẹ̀ nǹkan tí bàbá èèyàn bá ní èèyàn náà ló ní. ọlọ́run máa ṣe o. tó bá ní màá rojú ilé mi máa jìyàn. Ah, Ah, ẹ ń sọ̀rọ̀ lẹ́kùn ẹ ní um, score proposal kan síbi àná ẹ wọ́n ìyẹn ti di ṣíṣe náà. ibẹ̀ ni o wọ́n ti di supplier <laughs> má bọ̀ má bọ̀ má bọ̀ àbúrò mi tó lọ sí restroom nìyẹn. bójú bá kojú ṣe mọ́. lọrẹ ẹ má sọ mí sínú òkùnkùn sẹ́yìn méjèèjì mọra yín rí ni. àǹtí mi ṣe bí lórí tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín lélẹ́yìí ìka èèyàn tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín lélẹ́yìí. kì í ṣe pé ẹ̀rẹ́ wa tó lọ́wọ́ kan kì í dẹ̀ ṣe pé ṣe fún un láyé ìjọba kẹfẹ́ mi lórí àmọ́ mo ti bẹ́lẹ́dà mi ṣèpinnu pé ọkùnrin tó bá kọ́kọ́ rí òun mi yóò fẹ́ mi sílé gẹ́gẹ́ bí aya àti pàápàá. àti pàápàá kìtọ́ ni ṣé bí èmi àti ẹ ti wà nínú ọ̀rọ̀ ẹ̀ náà sí àti máa lọ bíjọ́ mẹ́ta kan gbogbo òró àti ibú mi pátápátá ló ti lọ. èmi nífẹ̀ẹ́ ni o nílé tiwa dẹ̀rẹ̀ nǹkan tá a bá ní jẹ a kì í fi ọmọ mu mo nífẹ̀ẹ́ látọkùn Mm. ewúrẹ́ tèmi ò lóun sọmọ ìyá àgùntàn àmọ́ àgùntàn tí yín ni kò rò dáadáa kó tó fi ewúrẹ́ sọmọ ìyá ẹ̀ àti pé ẹ̀rù ìrìn àjò yìí ń bà mí. Um, má jẹ́ kí ẹ̀rù bà ẹ́ ìfẹ́ tí mo ní sí ẹ ó yàtọ̀ sí gbogbo nǹkan tó ń rò lọ́kàn yìí tó bá lè fún mi ní nǹkan tó ti fi ń pamọ́ láti ọdún yìí mo ṣèlérí fún ẹ pé mi ò ní fi dùn ẹ mo nífẹ̀ẹ́ tòótọ́ ni ó ṣàlẹ́lẹ́ dà tiẹ̀ náà mo dẹ̀ mọ̀ pé òun rẹ̀ dà tiẹ̀ èmi náà ní tèmi jẹ́ ká kàn jọ falapa tó kàn mọ́ ká jọ ṣe é ní ìfẹ́. mi bọ̀ mi dà mí báyìí. mi ò ní dà yìí ah. kí ni mo fẹ́ dà fún sórí gbogbo látijọ́ ìtọ́kọ̀ ń sábà kò kí ń dùn yàn. Ah! ẹ. ó ní pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé bóyá ló ṣe parí agùnbánirọ̀ rẹ nílùú. bóyá ni. níbo ni yóò ṣe wá sáyé tèmi sí báyìí. ọ̀rọ̀ yìí ni. àlàyé ẹ̀ẹ́kùn. owó ní ṣayé tiẹ̀ sí. wọ́n jẹ́ àwọn ilé tán ìfẹ́ tí mo ní sí ẹ ìfẹ́ òtítọ́ ni ìwọ jẹ́ kí mi lọ́nà kí n ṣe nǹkan táwọn òbí mi fẹ́ tí n bá ti parí kódà tí n bá ti débẹ̀ máa fowó ránṣẹ́ sí ẹ wàá lè lọ sílé ẹ̀kọ́ gíga tó bá ti lọ tó parí ó dára rí gbàgbówó nìyẹn ló bá tán. bó bá ṣàjòǹgbé mọ́ jòǹgbé o. ìwọ ni ìwọ ló bá yá àbúrò mi jẹ kí ló dé gan-an kí ló ṣẹlẹ̀ sí ẹ tójú òrìrì náà tí ò ṣẹlòmíì rí kí ló lè tó yẹn mo ti ní kó o fọwọ́ rẹ kó o fọwọ́ lẹ́rán kó o fìjà fọlọ́run jà kí ló dé o dẹ̀ fẹ́ para ẹ ṣé ìwọ ò mọ ohun tó ṣẹlẹ̀ sẹ́mi gan ni o mọ ohun tó gbé mi dóko ṣébi tí mo wà ló yẹ kí n wà. ó tiẹ̀ kéwèé ni tí ó bá jẹ́ pó kéwèé kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ tí ó ti ṣẹlẹ̀ rí ṣe bí ilé ayé lọ wà nígbà tí ti arábìnrin ṣẹlẹ̀ àbí àbí èwo lọ́sẹ̀ yẹn bẹ̀ kí ló rí rí ọ̀rọ̀ ọkùnrin náà lọ́wọ́ kó ẹ̀rì ṣe báwọn ọkùnrin náà rí wo bẹ́ẹ̀ yẹn bá torí òjì gbọ́dọ̀ kan kú ìgbà rí ọkọjá ń bi jẹ̀ ní sáré mm. ẹ̀ sí ọ kí ni. ẹ má má tiẹ̀ bẹ́ẹ̀ lè sọ kankan mọ́ ṣé ẹ tá à ń pa ọ̀rọ̀ wà fún tẹ́ mm. pé gbogbo ọ̀rọ̀ tá à ń bá sọ ẹ̀yìn tí ẹ̀ ló ń bọ́ sí. ẹ kọ́ wa gbọ́ ló lè sí láǹfààní. ẹ wo mọ́gàjì eh? tọwọ́ bọ́lá tí mo ní kẹ́ bá rán ni sí ń kọ́. Ah, ah. ìjàpá bùkèlè ọmọ ẹ̀wọ̀n ìlànà lọ gbọ́ bẹ́ẹ̀ mérí mo jẹ́nà sẹ́sì yóò ti fẹ́ẹ̀ dé. alẹ́ ọjọ́ yẹn ni àǹtí mi dé ìdájọ́ ọjọ́ kejì la gbéra àwọn ká tó gbéra ni mo ti kọ́ sí mi yẹn dànù torí ọjọ́ yẹn ni mo ti sọ pé ọ̀rẹ́ mi àti lọ́rẹ̀ẹ́ ó ti di ọ̀rọ̀ òjì ọ̀rọ̀ àti ojú tí wọ́n gbọ́dọ̀ pàdé mọ́ àṣẹ lọ́rẹ̀ẹ́ ti níyàwó tí wọ́n bẹ̀ mí lájọṣepọ̀ tí wọ́n ṣàdéhùn rí àwọ̀ fún mi. gbogbo nǹkan tó ń sọ yìí kò yé mi torí nígbà tí mi pàdé ẹ kó pàṣẹ mi òun sẹ́ẹ̀ lọ́wọ́ ni mi ò tí ì níyàwó lẹ́yìn ìgbà tí mo dẹ̀ ti travel tí mo lọ mo try number ẹ̀ títí títí títí kò gbé kò tiẹ̀ ring nígbà tí mo tún dé ta ìyanjú ọ̀rọ̀ ilé tiwa tán mo wà lọ. ẹ ẹ yọ̀wọ̀ ìdá bàbá mọ́gàjì kọ́pà burúkú yìí ti wọ̀lú o. ìfẹ́ kì í kú ìfẹ́ kì í ṣe. ṣé ìdògùn náà fi lè mi kó mẹ́jọ náà náà tó kó mo bèrè kó tí mo fẹ́ wá sí ó ṣe wá ló ń pè mí pé wọ́n ń ṣépè pé ọlọ́kọ ti mọ́kọ aláya ti máa ya olórí burúkú ni ẹ kíní kankan lẹ́tọ́ náà ṣépè fóònù lórí fóònù ìyẹn ni mi ò mọ̀. wípé ìfẹ́ ló tígbín bá ti fà ìkara mọ́ ọkọ mi. má pe aago ọkọ mi mọ́ láéláéláé ó níyàwó lé ó ti níyàwó má pe aago ẹ̀ mọ́. ó níranù ẹlẹ́sẹ̀ òsì ẹlẹ́sẹ̀ òsì méjì bíi apọ̀pẹ́pẹ́ yẹ aláìní kan ṣe gbogbo yín ẹ má ṣe ránù kiri ẹ ẹ ẹ ẹ gbogbo tó yẹ kẹ́ ṣe ẹ ẹ ti kọ́kọ́ ṣe boyfriend ó ti dìbò ojú ti tì mí ọkọ ti mojú àyà ìjà ti parí ẹ ṣe gan. ẹ má pa àgbo mọ́ o tó bá ah ah kí ló dé kí ló dé. mo ti Emini. o. kí ni. Emini ni. ní kí ni. mo Emini mo gbé fóònù jọ yẹn inú ilé yìí náà ni ẹ̀yin náà wà nbẹ ọkùnrin dọ́ta wá sọ̀rọ̀ kan tá a ṣe mítìn bí ẹni pé bá a ṣe ń ṣe mítìn ìṣẹ́jú ìṣẹ́jú ni fóònù wọn ń dún tẹ́fì ní gbogbo akádá fóònù jọ sórí téèbù tá a dẹ̀ dá fóònù jọ síbẹ̀. bí fóònù yẹn ṣe ń bèrè mi rò pé títí ẹ̀ ló ń dún ní mímọ̀ pé tí ẹni mi kàn gbé mo gbé báyìí mo kàn bẹ̀rẹ̀ sí èmi kàn bẹ̀rẹ̀ sí réèkì ló ń tè mí kúrò ah. ah, èmi ò èyí lè ṣèyàwó ọmọ lórí fóònù. èmi ni àṣé mi lọ dáadáa tó ń fẹ́ wúro dáadáa sáà. ìyá ìyá lọ rẹ̀ hmm. ṣé o ti rí ibi tí ìgbónára àti àìbìkítà rẹ sórí pé tó bá ayé ẹ̀ dé báyìí hmm. sórí pé wọ́n ló dáwọ́ wàhálà ẹ̀ láti yí ọdún yìí tá pé bí ti problem ti ń jó iye ọdún ẹ̀ ló ti ń jó wa hmm. now èlò ti dálẹ̀ ń sìn hmm. ọwọ́ wo la fẹ́ fi jẹ́ ọwọ́ wo la fẹ́ fi jẹ́. dadi ìgbà tí ọ̀rọ̀ ti rí báyìí sá èmi fi pé kò sí ọwọ́ kankan tá a fẹ́ fi jẹ́ ju pé kí lọ́rẹ́ àti ẹni tó ti ń fẹ́ tẹ́lẹ̀ wọ́n padà sọ́dọ̀ ara wọn. à ah, kí ṣe báwo. ara wọn tani àti tani. sábà hmm, ní fẹ́ jẹ̀bi arábìnrin ṣẹ́rí lọ́rẹ́ ó ti sọ̀rọ̀ ọmọbìnrin yìí fún mi gan-an ó ti sọ̀rọ̀ ẹ̀ fún mi lọ́pọ̀lọpọ̀ ó lè má lè sọ fẹ́yìn bọ́ èmi mọ̀ sí i mo dẹ̀ mọ̀ nípa ẹ̀ tá a bá fẹ́ kí ẹlẹ́dàá ẹ̀ kọ́ntínú láti máa bínú sí wa ẹ jọ mọ́ mi ẹ jẹ́ káwọn méjèèjì kọ́ padà sọ́dọ̀ ara wọn. ó wá sọ fún ẹ pé tóun bá ti rí i padà o ìwà á máa lọ òun á fẹ́. pátá tí mo sọ́ọ̀sì gbogbo ogun tó ń jàyàn látijọ́ ètí téèyàn ń ṣe ọlọ́run má jẹ́ kéèyàn máa má mú bọ́ má mú bọ́ má mú bọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹrin ẹlẹ́kẹwàá ah, <laughs> èmi náà fáwọn méjèèjì kọ́ máa kọ́ máa Hello. màá. ẹ ṣe mọ́ nù. ìyàwó mi ah, sit down sit down. àǹtí ẹ wo mi ò wá síbí láti wá da ilé tó ti ń tòrò mo ti gbà bí kádàrà ti tèmi lóòótọ́ ni lọ́rẹ́ ṣe mi àmọ́ mo mo mo ti dáríjì orí wọn jẹ́ kó yé mi náà pé àìdáríjẹni tó ṣẹ̀ mí ló ti jẹ́ kí mi náà rí ẹni tó fẹ́ fẹ́ mi pẹ̀lú ògòtò ọlọ́run ní yọ yìí ọlọ́run dẹ́sẹ̀ tó tẹ̀mí náà fún mi ẹ̀yin méjèèjì ọlọ́run ní darí yín mọ́mí ẹ̀ṣẹ̀gun ni mà thank you sir àǹtí mi ẹ jẹ́ ká lọ. wo bí ọlọ́run lọ́jọ́ ìní á pèsè ọkọ tiẹ̀ náà fún mi ẹlẹ́dàá ọlá ìkúnlẹ̀ àbíyamọ á pèsè ọkọ tiẹ̀ fún ẹ wà á rí ọkọ tá a jáde orí tá a jẹ́ bàbá tá a jẹ́ gùn tá a tọ́jú ẹ ṣé o wá rí láìpẹ́ láì jìnnà wà á pè mí kó fẹ́ ṣèyàwó. àṣìṣe òní lè fẹ́ kún àsun dá wa ó dọ̀la ìgbónára òǹkó bá obìnrin oníwà olóhùn kò lórí ọkọ obìnrin kò níwà olóhùn kò lórí ọkọ ọmọ ògbọ́ tóbi o olóbi kò fẹ́ràn òun balọ̀balọ̀ àbọ̀ láti bọ̀ṣẹ́ gbọ́ what goes around comes around ẹni ò lé nìyàn olúwa rẹ̀ alọ́ ọlọ́run ẹni kì í ṣe kà àwò àìrè ẹni kì í ṣe pé mo mọ̀ a máa súre ẹni ò lábòsí olúwa rẹ̀ àlónú mímọ́ má ṣe lọ́rùn má ṣe nìyàn ọ̀rẹ́ mi dákun má ṣe ra rẹ̀. ìgbónára lákọlábo ni ìgbónára lákọlábo àṣìṣe onílé fẹ́ pọ́n àsúndà wa ó dọ̀la ìgbónára ó ń kó bá ní. kádàrá mi bẹ́ẹ̀ àyànmọ́ wa o kádàrá mi bẹ́ẹ̀ àyànmọ́ wa o àyànmọ́ ẹni ní kádàrá láyé kádàrá ẹni àgbélébù ló jẹ́ kò sí bó wúwo dandan ṣá àmì àgbẹ̀ àkúnlẹ̀yàn tí ẹ rí yẹn làdáyébá àdáyébá làkúnlẹ̀yàn adélé ayé tán ojú ń kan wà òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn òsànjẹ lẹ́kọ̀ọ́ alárí.